وجاء به جابر بن سمره رضي الله عنه ومن من تبع صلى الله عليه وسلم وسمعت في جابر بن عبد الله ثم جابر بن عبد الله تلقي الله أي

ìrọ̀ ọ̀gbọ́n. ẹ̀kọ́ tí mo nínú ìgbà wáyé mo ní pé ọ̀la ńlá ń bẹ fún kápẹ́. ayé ká ti pè أبي معيط كما صلى الله عليه وسلم هو الرسول على بني المطلب ورب الأخوات وتدركين إبتي الوليد بن عقبة إن الله نوى مسيره إذ استنزلان àwọn ẹ̀yà ọ̀gbìn àtàwọn àkókò rẹ̀ làwọn. هو الدين إنسان يجب التلاوة سواء الإسلام يجب التلاوة أسلوب الدين ينظر من سيد النبي محمد صلى الله عليه وسلم أنا النبي يجب التلاوة يجب التلاوة ولا تصدق حقهم يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إلى تعاقب ما يكون طلع في قبل الدين لو تدعو من يجي ومن كده الوليد بن عقبة رد عقبة وقال àwọn ti ti kú ojú bọ̀ àwọn ti kóra jọ àwọn ti gba islam wọn ti jáde náà láti pàdé ìrántí ìrántí ọlọ́run. lérò pé àwọn àwọn yẹn sí bẹ́ẹ̀ fìlà pẹ̀lú táàrí kéṣìlò kéṣìlò wà láàrin wa pẹ̀lú ẹ̀ka tó ti mùsùlùmí àwọn òfìlà pẹ̀lú lẹ́yìn. àwọn ẹ̀sẹ̀ pọ́n ọ̀sẹ̀ ìwé ìròyìn tó lọ kàwé àtọ́lọ̀ fún ọmọlẹ̀ wọn lè lu ọ̀pá o. àlọ́ lè ti padà sọ́dọ̀ àti ìṣòwò àti ìṣẹ́lẹ̀ ọ̀pá o. omi àwọn èèyàn ọ̀pọ̀ láti fún mi tí a bẹ̀rẹ̀ kí n lọ bá lọ́dọ̀ wọ́n lè fi islam yẹn lọ pẹ̀lú. kọ́dà wọn gbìyànjú àpá sábà lẹ́yà ìjẹun bẹ̀ sábẹ́ mi gbàgbé àti títí sẹ́yìn ọ̀tọ́ bí kékeré lẹ́yà lọ bí àwọn pé lọ́sí bí ipò àwọn ìdálẹ́ ti gbàgbé yẹn gíga ohun ọ̀tọ́ lọ́sí láti. gíga ọkọ wọn òkú ọ̀rọ̀ ní ndị Ẹ̀yọ́ sọ̀rọ̀ máa yọ àdìsẹ́lẹ̀ nígbà tó kọ́ ọ̀kan bàjẹ́ àti ìrora àti àwọn ológun. Orílẹ̀ ni wọ́n wà. Àwọn ológun kọ́ra nígbà táwọn ológun ndị ìrántí ìrántí ọlọ́run ọzọ ndị àbòjúdáyé à وطربة والله لا يتكلم وبدا به عن طالب ابن الوليد من دعوة مؤمن يقال صلى الله عليه وسلم قوله إن السلام الثاني تمسك بالأمر الذي ولو بيت من الثالث فبعد مسلم هذا يكون مسلمون لما تكفرهم فتأكيد àníyàn kún bí yẹ òbí mọ́nà ni wọn. wọ́n níbi àkókò màgbé. àwọn ọmọ tó yàn bọ̀ màmá yìí ọmọ òkúrò dé ọmọ ọgbọ́n bí alhamdulillah wọ́n ti lè kún ọjọ́ rẹ̀ ìṣe àtúntò wọn kò tó wọ́n ti lè ìta láti láti wá ọdún pẹ̀lú ọdún kẹwàá manan se kari s'kou apan, se sa hon moun kou se kou se kou se, kari si dek ki sa moun kre, pou li nan kre ane s'kou apan, ane moun konon. La kou moun moun moun, manan sa moun s'kou la kanin kya mikan, ton pou moun kare, ene mouni, pou kou ane se kare, ane moun ane moun kre. Ton sa kare la li li nan ane, ene kre ane s'kou ane s'kou, ane moun ane s'kou ane, ane moun ane s'kou ane, أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين وتبكين فأخبروا أمانة أو الملك هذا الكاذب وقرا أو الكذاب ونقول قرا بقى ومن فاسق أن يكفي يتجد صلاة الله فيقع صلاة يوم أمانة فتبين أزواجه síwájú tí màá yẹ ká gbogbo ẹni sọ̀rọ̀ kan. Ẹ oríkẹ́ pẹ́pẹ́rẹ́ oríkẹ́ àti ẹ̀mí àti ìwọ̀n ó lè jẹ́ kó pọ́ǹpù ẹ̀. Tọ́ka ti àwọn àlàyé ẹ̀gbọ́n mi máa ń jẹ́ pààyàn. Yọ̀wá ti yẹ ìwà ètò ìlò ìwọ̀n fún wa nù. တော့ဒါမျိုးလုပ်တဲ့ဒီလိုဖြစ်ပြီးတော့ဒီရောတေရုပ်ပတ်တယ်ပေါ့ဒီမှာတော့ဖြစ်နေတယ်အဲ့ဒီရင်တယ်မှာလည်းဒီကံတော့အမှုကလို့ဒီလိုဖြစ်တာကိုဒီလိုဒီတော့ဒီကံကိုကလတ်လေးတဲ့ဒီလိုမျိုးဒီဒီမှာကိုပါမောတဲ့ရတာဆိုင်ဒွန်အမ်ဟာ àti ẹ̀yìn ìdọ̀tọ́kọ̀ bá ti túmọ̀ rẹ̀ yorùbá ẹ̀yìn ìdọ̀tọ́kà ọ̀gbọ̀n léyà ẹlẹ́kẹ̀jì ńkọ́ ẹ̀yìn ìdọ̀tẹ́tẹ̀ ọdún tìlú àwẹ̀. Tọ́ àgbà wọlé agbàtẹ́lẹ̀ fi wọlé ẹlẹ́kọ̀ọ́kọ́ àgbà wọlé bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ilé yá ilé wò ẹgbẹ́ lágbára ni wọ́n wọ́n sọ ní yorùbá. ọ̀pá ọ̀pá ìwọ́n gbé ẹ ọ̀pá rẹ̀ ilé ìwọ́n ọ̀gá gbé lẹ́yà ọ̀pá lẹ́yà yorùbá ni sẹ́wọ́n ìwọ́n ìsọ̀rọ̀ lẹ́yà. لله على كل حال لو كان عندنا نقول لنا ممكن Ìwọ́n tó lé ìdílé láti wọ́n tó lé ìdílé kiri. Wọ́n tó lákòókò ní kiri kan. Gbogbo ẹ̀ wọ́n tó bá. Ọdún kékeré tó wà lọ́dún tó jìnnà jìnnà. Àwọn gbogbo àwọn méjèèjì ọdún ńláńlá ni wọ́n. bàbá wa kí wọn rí wọn jẹ rí lè mọ wọn jẹ rí lè mọ èyí ti máa ń gé àkójọpọ̀ tó pẹ́ ṣùgbọ́n àwọn mùsùlùmí yàtọ̀ sí hajj onáàlà àkójọpọ̀ ọ̀rọ̀ fún ìrọ̀rùn méjì. ẹ sì mà ike ìkékè lọ síbi ìrọ̀rùn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan sọ́jà àbúrò kò sí lọ sí pé ìpèsè máa wáyé. Àwọn ọmọ sọ̀dọ̀wá tó fún Àwọn ọmọ kàtí máa rà àgbègbè fún. Sọ̀dá tó tó wà àgbègbè fún. Kí ló dé tí àwọn á ní ti sọ̀dá tó nàì lẹ́yìn káfíjọ sọ̀dá tó tó wà? Ẹ̀mí sọ̀dá tó tó wà yẹn máa ń pọ̀ bẹ́ẹ̀ ju ìrún wákàtí máa rà lọ túmọ̀ sí pé láti fún àwọn ìṣe máa ń kí dáadáa kẹfà ọ̀pọ̀lọ̀ wá sí òkú sílẹ̀ o. ṣùgbọ́n tí wọ́n rẹ̀ ní pé iye mẹ́tíláṣí sẹ́tí ń kírun wọn náà ti máa ń rà ọ̀pọ̀ tó tó ibi àwọn mẹ́tíláṣí sẹ́tí ń sọ̀rọ̀ àtó tó wà lọ. gbogbo àwọn mẹ́tíláṣí sẹ́tí ń kí àwọn ọ̀pọ̀lọ̀ wá àkókò máa rà àwọn ẹni tó lọ́pọ̀lọpọ̀ tó láti jẹ́ مسجد الجامع مثل صلاة في صلاة الجمعة في أوائل الصلاة عقبته كم يجب أوائل صلاة الجمعة عقبها لما كانت صلاة العيدين غير عقبها وثاني nítorí pé jábẹ́ òkúta wà ní ọ̀kan náà tàbí ní ọ̀dẹ̀ ìwà wáyé. ó lọ sí ọ̀làjìláyé pẹ̀lú àdéhùn sọ̀rọ̀ wá àti sọ̀rọ̀ pé ìfẹ́ ìfẹ́ kìí wọ́n yìí ti pè wọ́n síwájú ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti kọ́. wọ́n ti pè wọ́n síwájú ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti ṣe ẹ̀ǹtẹ̀ kọ́. ẹ̀gbọ́n mi sọ fún láti wá máa ṣe. tí màá bá ti ṣe ọba ti bẹ̀rẹ̀ náà rẹ̀. tí màá bá ti ṣe ọba ti bẹ̀rẹ̀. akọ́kàn nínú àwọn aṣíwájú gẹ́gẹ́ bí àkókò àti ìfẹ̀sùn báyìí. رضي الله عنهما àti Muawiya ibn Abi Sufyan radiyallahu anhuma Umar ibn Abdul Aziz rahimahullah àwọn sọ ike ápè tòbúrú kápè tàbí sọ̀rọ̀ àtìlẹ́ ilé tàbí pa. wọ́n ní torí kò sí ìyàtọ̀ pípọ̀ láàrin sọ̀rọ̀ àtìlẹ́ ilé àti sọ̀rọ̀ àtìlẹ́ wà pẹ̀lú sọ̀lá tó ní dé gbogbo wọn tó ní rọ́kà méjì méjì. Èkíní kejì kẹta àwọn sọ̀lá tó ní dé ní kọ́pà. Bó tilẹ̀ jẹ́ pé kútùbà ìdúnmọ́ ọmọ wa síwájú ọ̀pọ̀lá. Ṣùgbọ́n kútùbà ìdẹ́ ọmọ wa lẹ́yìn ọ̀pọ̀lá. Torí rẹ̀ Kò sẹ́yìn nínú fún láti látọ̀wọ̀ àmì sọ̀rọ̀ wá àdúrà ìṣẹ́lẹ̀ àwọn ìta adéjọ́gba ìgbàwọ́ wa wọn lára ní kìí síbẹ̀ wọn ò ní kó síbẹ̀ ìbẹ̀ kò táyé láti síbẹ̀. nígbà máa ṣe pé tí máa ń wá ti dé ìgbà máa ṣe pé ìṣẹ́wò ẹ̀dú dọ̀gba ìṣẹ́wò bí máa bá ti sọ̀rọ̀ àwùjọ dọ̀gba àwọn ọmọ ẹ̀kọ́ ìrọ̀lẹ́ ẹlẹ́ẹ̀kúndó. bí a ti dé ẹnìkan ní wọn gbé gbogbo ìsọ̀rọ̀ lọ́wọ́ ẹtù bá kọ́lọ́ wá bàbá yìí máa ti dé náà kọ́tọ́. bí màá bá ti àwọn ọmọ ìsọ̀rọ̀ kan lọ́la bẹ̀rẹ̀. akọ́ta nínú àwọn olùmọ̀ nígbà bá fẹ́ ọ̀sán láti dá ní àá òru ẹ̀sùn pínlẹ̀ yìí náà kò lẹ́yìn. الحافظ ابن حجر من فتح الباري وجرت الصلاة جامعة قلت ودع وذلك مثل قال صلى الله عليه وسلم ولقوم به لصلاة الخطوط وهو تقصد به صلاة العلمين lára rẹ̀ tó ti mú wọn tó kọ́ wọn nítorá tó kò mú bẹ nítorá tó náà jẹ yẹn kí abẹ́kẹ́ àwọn èèyàn tó pọ̀ kó ọ̀n. ètò ti ti mú wọn tó kọ́ sọ bí ẹnu ọ̀gá báwọn tó kọ́ sọ. lórí àdìsọ àdìsọ àdìsọ ẹ̀ ti dà ní à. láwọn mi wọn lọ gbà ń sọ ìwà ìwà ìwà ìdàpọ̀. Ìjọba ti wọ ọ̀pọ̀ wọ́n ti wọ ọ̀pọ̀ tó mọ̀ pé ìdàpọ̀ ti rẹ̀. Sọ àbùkátà pẹ̀lú ìjẹ́ láti ṣe láti fún mi. Bọ̀dá ti rẹ̀ dé. Ìjẹ́ tí ọ̀bá wa tó ká pè ọ́, ọ̀tọ̀ ká ti pa ọ̀nà. Lọ́wọ́ á tó ní ọjọ́ rí. Ẹnìkan àkọ́gbà gbogbo ọ̀hún ọ̀nà tí o bá tẹ̀lé ẹ̀ ń gbẹ́dọ̀ máa ṣe ìdíjí báwọn yẹn nítorí pé ìmáàmù ti kọ̀tọ́. rọrùn kátà lé kọjọ́ náà ti di ìmáàmù. láti kí ọ̀rọ̀ tó kó tó bá kọ̀kàlà. ẹ àníbi ó tẹ̀lé abẹ́ sọ ẹ wà mùsùlùmí ẹ níbi ká ẹja ti wà abẹ́ pọ̀ gbàtí ìmáàmù bá ti kú bá ti kọ́ bá lọ́wọ́ ìmọ̀ pọ̀. eléyìí àwọn ọlọ́mọdé tó lé ìtàn náà lẹ́yìn ọ̀rọ̀ wá ìwà ìṣẹ̀lẹ̀. bẹ́ẹ̀ fi ra rẹ̀ hàn ẹgbẹ́ dáná ti tẹ́lẹ̀ ti yé wọn yìí tó bá ti jọra yìí ẹ̀kọ́ ẹ̀kọ́ gbogbo lọ́wọ́ pé ṣé kìíní kan ṣé bladà tàbí ṣé bladà ẹ̀kọ́ àlọ́tẹ́rì kọ́mọ̀tì ìdàgbàsọ́tọ̀ wọ́n mọ̀ ó pọ̀ ìwé ló ti jẹ́ pé ṣé bá wá sí lọ́nà gbogbo àǹtọ̀ ìkíni kíláàni kí wọ́n fẹ́ lọ sí ní ọ̀hún wọ́n mọ̀ wò pé ọyẹ fún láì gbogbo àwọn ọ̀sán yẹn pọ̀tọ́. tọ́ ètò sẹ́kù máa ń bá dídá ọ̀pọ̀ ọ̀wọ́ àtúwọ̀ lọ́la yẹn lọ ọ̀pọ̀ ọ̀wọ́ àtúwọ̀ ẹlẹ́yìn náà kò máa dídí àdìsá láti gbogbo ọ̀yìn náà. inú kòtò tó kù tó tó lọ tó nílò àwọn ìyàtọ̀. tí wọ́n bá dídá ọ̀pọ̀ ọ̀wọ́ àtúwọ̀ kò náà láti mọ̀ pé fún nàní pé àbẹ fún wọn ní bọ́ọ̀dì àti máa lọ́pọ̀ ìgbà tí òun ìmáàmù bá ti lè ṣe kí ni wọ́n á ti lè ká ní. eléyìí jẹ́ àdéjọ àkókò ọ̀nà wa. nínú dúdú ti hàn ìgbésí àdéjọ jáde ní àwọn wa òun náà lòdòdó náà lọ́nà tá a gbọ́dọ̀ tẹ̀lé. ونعني الضرام يكون ولد البخاري المسلم نجد عبد الله بن عباس رضي الله عنهما أتي المين هنا وسعدي بكتاب النبي صلى الله عليه وسلم وكتاب وكتاب إقامة وجه صلاة العيدين كيلو كتبتو ما يكتب كان وجه صلاة العيد lásìkò láti pa àwọn ọ̀dọ́ láti rẹ̀ bọ́ọ̀lù ẹni ní tẹ́ bá rí àtúntò fọlọ́ tẹ́ bá rí ẹ̀kọ́ fún ẹ̀kọ́ fún ẹ̀kọ́ fún ọlọ́run tó dáa wọ́n fi gbọ́ fún ìgbà ẹ̀mí pọ̀ lọ́rùn tó fún akábídé báyìí ṣá ẹ̀sìn ìgbà ẹ̀rọ kápẹ́ kápẹ́ ìwádìí kọ́lá ti rẹ̀ kọ́lá ti rẹ̀ orí mi ti wá àwọn èèyàn bí ìgbẹ́ ti wèé lẹ̀ níbi sàlàyé fún ọ. ẹ̀ka ìlú ọ̀gá lọ́dọ̀ tó ń wá ẹbí báyìí gẹ́gẹ́ à ọ̀sẹ̀ òṣèlú yọ ọ́ ìyọ̀ ẹ̀ẹ́dọ̀ ọmọ bàjẹ́ àyínlẹ́nu mẹ́rin láti mú pé kí ní ìjọba rà jù. ṣé àdéhùn eléyìí àdúgbò àwò òkútó ti kó yé ìṣàlùmá òtí sájà kájì tí wọ́n fi mọ̀ pé táwọn ti kọ́ ọ̀dà. ìgbà mi wá wá lọ́sọ̀rọ̀ ọ̀dà rẹ̀ lọ́bí ọgbà wà ní. nínú àdéhùn kan tó kù nígbà tí olùgbé wọn lọ àwọn tàbí pẹ̀lú àdéhùn sọ̀rọ̀ wá àríwá nígbà wá jí ànábì wa sọ fún Bilal ìgbé gbogbo ẹ̀ ànábì sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ wá kí ọ̀nà gẹ́gẹ́ bí ọtí tẹ̀ máa kí lójoojúmọ́ àlìmá mo sì ní ọgbà wa ẹ̀gbà wá ẹ̀kọ́ tó pọ̀ wà nù nínú àwọn ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ kò náà ní gbé ẹ̀mí wa tó fi lọ́wọ́ wa ọwọ́ ọlọ́run bá lọ́wọ́. ẹ̀mí tẹ wá rí yẹn bí ẹ bá ti lè sùn pín ní báyìí ọlọ́run bá ti gba ẹ̀mí yẹn sọ̀rọ̀. ẹni tó bá wá wu ọlọ́run yóò bẹ̀rẹ̀ padà sí lára kíkó tó máa bẹ lára rẹ̀ ìgbà tó ń dà kan. màá jí lago méjì títà méjì máa ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn tí ò lérò jù. Màá jí láago méjì ìṣá ọ̀la. Wọ́n lọ bá gbà tó. Màá jí láago Àmọ́ màá jí láago méjì náà ni torí kí ni aláàmì mẹ́ta ló gbé síbẹ̀. Ẹ̀rọ pé ọlọ́run bá nìkan ní òjì ọ̀. Òsì bá làwọn òṣèré dúró. Ọlọ́run bọ̀ bá fẹ́ kó o jí òní sí. Ọ̀rùn ọ̀gbìn ẹ̀tọ́ wọ́n sọ ìtàn kó dá kí ìlànà òṣèlú. والذي لم تمت في منامها فيطلق الذي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى طبعا الثانيين ما تقول ببأس إذا تقول ببأس تقول ببأس èyí táwọn òkú yẹn bá ti wá tó jẹ́ kó ojú oorun ní ọ̀gbà lójú ikú ọlọ́run ìfẹ́ mi lẹ́lẹ̀. èyí tó wá jẹ́ pé èyí tó orin yẹn lọ́wọ́ bá fọ pé ó fún káyìn ọlọ́run ìfẹ́ mi jẹ padà. tètè ní ìjà tó ń tọ́lọ̀ dà pọ̀. àlejò ọ̀sọ̀rọ̀ bá àlewà rẹ̀ tẹ́lẹ̀ àwọn ẹ̀dá bá ń sùn gẹ́gẹ́ bí tiwa náà ni bọ́lá ọba bá ti fún wọn sí náà ni wọ́n ti ìgbà tó wọn bá ti kọ́ pé sí náà ni wọ́n ti. Òṣìbá ni àwọn ànábì ọ̀nà lóbi lórí àdàbọ̀ Mùhàmmad ọ̀nà àríwá ìwòsàn ẹni tí wọn ló máa ń sùn ọ̀kan wọn kì í sùn. Àwọn ànábì ọ̀nà ẹni tí wọn ló máa ń sùn ọ̀kan wọn kì í sùn ìyẹn ni pé wọ́n wọ́n yí pípa àti ìyá yálà wọ́n wà lójú kò àti wọ́n. torí ẹ̀ ànábi wà ní sọ̀rọ̀ bá àdìwà rẹ̀ sẹ́lẹ̀ ní ọjọ́ yẹn wọ́n darí bọ̀ ọmọ àwọn tàbí wọ́n á dé àyè kan ọlọ́yẹ ọjọ́ ti bẹ̀ ní àwọn òkun. wọ́n á fi lé ní. Bilal lọ́wọ́ tí wọ́n Bilal tó bá ti di ní àkókò báyìí báyìí báyìí o àkókò rẹ̀ bá tó kò sí tàbí kí ọ̀. Eléyìí tó túmọ̀ sí pé kò burú sáfi ẹnìkan ṣe ẹni tí ọ̀nà mójútó àkókò tí ó ti àwọn èèyàn yókù nígbà tá a máa ń fẹ́ láti gbé. eléyìí tí o túmọ̀ sí pé wọ́n máa kọ̀ rárá o. wọ́n náà ṣùgbọ́n àti màá ń gbé bí gbogbo yẹn wá lè fún wákàtí mẹ́ta gbàgbó bó máa ti fún wákàtí méjì àbò tó. nítorí assignment ń tẹ̀ pẹ̀lú ẹ̀ kí n ti ká pé. ẹ̀yin náà túmọ̀ pé nínú òfin ti ara tó ti dùn ní ìtọ́wọ́pọ̀ jù ó ní bí àwọn pèrèpèrè ó kì í sùn wọra gẹ́gẹ́ bí àwọn àtiwájú àwọn ìdí àwọn ìmọ̀. ọ̀pọ̀ àìmọye ìgbà ní máa jẹ́ pé ó ń wọ ẹni tí ń pè lójú òbí rẹ̀ lórí lórí ìmọ̀. torí ẹ̀ báwọn ẹ̀rọ abẹ́jẹ́ dọ́gba ẹni tí ń pè wọn àtẹ̀yẹ́ ti ṣe máa pàdé dọ́gba ọ̀ nítorí bí ẹni tá a fọkàn lórí àkókò ìlànà tí ń pè oníjàmbá bákùkù bá ti tó báyìí tó pè ọ́. yàtọ̀ sí ìmọ̀ wọn bá ti tún wọn náà bá kókó wọn náà dé. torí ẹ̀ wọ́n ti débi lánàá ìgbésí àwọn. ṣùgbọ́n sí ìyàlẹ́nu ẹni tá a ní kó jí wa òun ké lọ àwa tá a ní kó jí òun wà lọ. nítorí kó téèsì pẹ̀lú pé ẹni tó ń tọ́ ọ bá ti jí mi kó tó wá jù rẹ̀ jì. wọ́n náà ti yẹn ń dàbí lọ́kà mẹ́wàá tí ó torí pétọ̀ àti kó tó kù ọ̀bùn ò sí lù kó tó wá jí wọ̀ ní sọ́dà àpapọ̀ òkè. Assalamualaikum. Eh, bila lah yang ada. jadi ini, kalau ini nanti tu dua ni mungkin jadi. Subhanallah. Tulis. Ada tu baca lagi. Ada kali mengawinnya. Uji. Bila ada tuan itu pun lagi bapak jual. Kedua jadi. Dia kata kau. Tapi pun his voice, but overpowered. Therefore, therefore, remember to heal him to you. Òun ti ti wá yọ, òun ti ti gbóná, ó ti máa ti fi àtàn pẹ̀. Bàbá jí, àmẹ́sọ̀ wá àti ọmọ ẹ̀kọ́ ta jí. Bọ̀dá, fún ojú ti máa sọ̀rọ̀. Ilé ìtumọ̀ ìyá má dájú ẹ̀dùn ti wájú àtijọ́ náà ti mú ọmọ wa tó dúró tẹ̀ ọ́ fún ọmọ alẹ́ ìfọ̀ lọ. Ajá fi lè bá náà kò ní bá. Ìpènyàn bàtà Ẹ máa ti wádìí kọ́ ìwádìí. Yóò máa ṣàfihàn sí òjì. Yóò ṣe ìyàn lálàáfíà. Kò ní jẹ́ ọmọ ẹgbẹ́ ìfọ̀tà lọ́tà. Kò ní jẹ́ ọ̀pọ̀ mọ́tì pé èyí ti lágbájá ní màá wá di lọ́dọ̀ rẹ̀ kékeré ni kó a kó sí mi mú. àwọn olùdíje àtàwọn ẹ̀rí yíyá ni ẹ. àlékè sọ fún mi lágbájá pé kó sí mi kó a lọ sùn kí ọmọ kan fún mi tó títí lè má ní. ẹ ká sùn bàbá èyí kẹ ló ń bẹ orí ó kó lẹ tí ọba rẹ sùn. tọ́ àlẹ́ ìkẹyìn ọba rẹ sùn tí o ti wú ṣe wọ́n ti láti ní kò sí wa ó ní à ní kí di kọ́mẹ́ntì mọ́ ní tó ń bẹ́ẹ̀ ní yín lọ ló ń tèmi náà lọ ìdòdó ẹ̀yìn bàbá ti sùn ẹni ti lọ. bọ́lọ̀ bàbá rè yí lọ́kùnkọ̀ dáná ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ni kó láti máa gbà wọ́n ní. mo ní kí lọ́ọ́ fẹ́ sílọ ìkẹta nínú wọn fún ara rẹ̀ ẹ̀mí ò sí lọ́bí ìyàn wọn náà lọ wà ẹ̀yin náà máa sọ tẹ́tì rẹ ní tí wọ́n tẹ́tì aláàmù lójoojúmọ́ kókó wọn ti ọ ìdá fọ ọwọ́ tààtì tírí tírí tààtì lójoojúmọ́ náà kọ́ تجي قطع بنوني كتاب فيديو أبد ولد الله أكبر الله أكبر قد قامت الصلاة قد قامت أحد ọkọ̀ọ̀kọ̀ bu àṣẹ yẹn pé bí ẹnìkan gbé kúrò ní àlárà ẹ̀ẹ́dẹ́gbì tó gbé sí ilé fún ògbé kúrò ọbẹ̀ pàṣẹ ìmọ̀lẹ̀ kò sí lórí ọ̀sẹ̀ nínú lọ. Bọ́lá yóò fi ní ipò tàbí kí á fún báyìí. Ó lè jẹ́ pé ọ̀gbẹ́ni tó ti dùn lọ sí ìpàdé ọ̀wá nígbà tó ọ̀gá lọ pa mọ́. Orí ẹ̀ ṣe ń gbé náà wá sí ọjọ́ ọ̀gá tó bá wù láti lè yé ti ẹ̀mí rẹ̀ yóò lè yé ti rẹ̀. Àwọn ọ̀rọ̀ pé ní ti ti náà ní ìrọ̀lẹ́ o, ìrọ̀lẹ́. Torí ẹ̀ ní ìlànà sọ pé ẹni tí tó mẹ́rin mi lọ tó mẹ́rin tèmi náà lọ tọ̀rọ̀. Òṣìkò ọ̀tẹ̀tẹ̀ kankan ti kópa àbáwí. Èèyàn ọ̀tẹ̀ ọ̀ àmọ̀ àbáwí ọ̀fẹ́ kó dà láì pọ̀ nítorí pé ẹni tó bá tẹ̀ làbá olódiwọ̀n ẹ̀sẹ̀ tó tẹ̀ máa ń pọ̀ bẹ́ẹ̀ wàhálà àmì ọ̀sẹ̀ rárá wọ́n fẹ́ máa bá wí gbígbé rárá nígbà tí wọ́n mú jẹ lọ ọ̀pọ̀ ẹ̀kọ́ tí wọ́n tọ̀rọ̀ pé á ẹ̀rẹ́ sọ̀dà láì pọ̀ tó bá ti rà pé ọ̀sẹ̀ ẹ̀rọ pọ̀ mẹ́ àmì tó wà lọ́wọ́ ẹ̀rọ pẹ̀lú ìgbà wo ni ìgbà wo jẹ́ káfíńtì àwáyé nínú bí mi dáwà yìí ṣe fọ́ọ̀rọ̀ sí fún pẹ̀lú àwọn èèyàn bí omi ọ̀tún bí olórí wọn fọ́ọ̀rọ̀ fọ́ra. Ilé ìlú náà ti pé àìtètè ìdíje fún náà àìtètè tí lọ ká tù bá ṣé máa kí ọ pé kò sí ilé padà wò láti ẹ̀ka kò sí ilé. Nítorí pé ohun tó ń sùn yẹn tí òbí dín yẹn ẹnu pé kàtí àti ìkọ́ni tó kà wọ́n tó kà wọ́n mẹ́tẹ̀ẹ̀ta yọ tó ti ń sípè fún ọkọ tó sùn ìpè rẹ̀ tẹ̀ ó ní kó o fún àtọ̀wọ́n pàṣẹ má fún ọmọ ìdílé tòtò bá ń tilẹ̀ ìgbà tó ń yọ ọ̀rá ni àdìrí ẹlẹ́ ti rè torí délé ilé tí màá ti kè wọ́n lè ti fọ́ọ̀nù ti fọ́ọ̀nù láyé ìta wáyé gbàgbọ́ sí ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ o wípé ibi tí ohun tó burú ti tẹ̀lẹ̀ síyàn ọ̀rẹ́ kí ọ̀rọ̀ àdúró rẹ̀ ibi tá a burú bá ti tẹ̀lẹ̀ ọ̀rọ̀ àdúró rẹ̀ kẹ́rẹ́ ti tẹ̀lé nípa àti ọlọ́run àti kó ipa ọba abúlé àdá lójú ọjà ọ̀yàn fún èrè wa ó kàdá. أو الوادي المحسر من المعلم من نفس مصدر فرائد جلد أسوات مولا مصدر فرائد موامنا سنة كتوبة تلك وادي المحسر يوانا وادي المحسر ويا ويرى دول سنبول وثلاث تلك وادي العذاب تجد بسيئة التقالي فرائد ìyẹn tí lítà ìdá bá ti tẹ̀lé ẹni bá náà ìdá òwò àwọn àmọ́ àwọn àti ìyá ògbà á ẹ̀dá báyìí torí nínú kọ́lá ti ká lọ́jà àlùmọ́ ìyìn náà àwọn òkú rẹ̀ èkó náà. bákan náà ẹni sọ ọkùnrin tó lọ́pàá ẹ̀ ọgọ́rùn-ún tọ́fẹ́ sọ̀rọ̀ àforíjì tó lùmọ̀ ẹ̀ wá sọ fún pé kó fi ìlú ìlẹ̀ ọlọ́run kò ní ìjà kó fi ìlú lọ́wọ́ àlẹ́ kọlọ sí ibi báyìí báyìí báyìí. ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà kí o múni tí ọ̀dà dá kí o máa ní tí ọ̀dà náà. ẹni má ti bẹ́ẹ̀ ṣe dáadáa kó o ní tí ọ̀dà náà. bàbá mi sọ̀rọ̀ wá yóò ṣe lọ́wọ́ nípa kóòdù wọn á yọ tó àjò. tó bá dé pé kò pàtàkì káfíńtì ní sáìdá ti tẹ̀lé ẹ̀lẹ́ àti wọn ti kọjá lọ sí kọjá náà. ẹ̀kọ́ òun bá di ọ. tí ọ̀bọ̀ wá pàtàkì kíkà fìlẹ̀ lẹ̀ síbí òun lọ fún ẹ̀ka kọ́kọ́ kí ìbáni ìfowópamọ́ wa lóṣù náà sọ nínú àdéhùn àbí ìtàrí nínú ọ̀dẹ́rẹ́ ọ̀dẹ́ ọ̀wá wàhán ìgbẹ́ ìbánilẹ́sì ẹ̀kọ́lá ọ̀hún náà máa ń ta. báyìí báyìí ìfọ̀lẹ̀ yàrá ìlà ẹ̀jọ̀ wá fẹ̀yìn náà wù láti fọ́ ọ̀dẹ́rẹ́ wù ìlà rẹ̀. ẹni tí ọba sọ̀rọ̀ àwọn olùgbé lọ sí òkè òkè ó yà tètè kí o ní kí atọ́bára jẹ ní kí atọ́bára jẹ báyìí báwo lọ́wọ́ bẹ̀rẹ̀ báwo dà pé. ìgbà tó ẹ̀kọ́ tí o yọ sí títà ìdí wọ́n bẹ̀rẹ̀ sí kẹrọ ìwọ́n tó ẹ̀sìn àná ẹ̀ káwọ́ kò jù ó túmọ̀ sí pé ẹ̀kọ́ náà mẹ́fẹ́ o nígbà gbogbo àti tẹ́lẹ̀ ọlọ́dún kú bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọlọ́dún kú bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tọ́ nígbà tí wọ́n á lọ fún ìwádìí aláìsí ìwádìí ọba ìṣẹ̀lẹ̀ wọn á kí ọ̀nà ṣùgbọ́n kó tó kí ọ̀nà bí lálùpẹ ìrọ̀lẹ́ àkókò rẹ̀ ti lọ táà tó bá gbéra káàkiri àwọn àdìyẹ gbàtà bẹ́ẹ̀ ti ọdún kàfé eléyìí tó ti wá kó tó kí ẹ lọ ìgbà tí ó mọ ọlọ́kì ọ̀nà àkókò rẹ̀ ìdíwọ́ àkọ́kọ́ dá agbára rẹ̀ tó mọ ọlọ́kì ọ̀nà àkókò rẹ̀ kéwòn náà tó kù ìgbà tó bá ti pé ní kí a lọ rárá sí àwọn ìjà bí ló gbọ́ rẹ̀ àbí kí wọ́n yẹn bá kó o ṣe léjú ọmọ ti tẹ ọmọ bẹ́ẹ̀ ti kó tù yóò kì í ṣe ju ọmọ kó o mẹ́tì kalẹ̀ ìfẹ́kọ́ gbà o ìjọba ìfẹ́kọ́ gbà o ẹ̀ ọ̀bì ọ̀bà lórí ti ilé ìyá rẹ̀ bí ìdíwọ́ bí ìdíwọ́ kọ́ àwọn mọ́tò ẹ̀ tètè fẹ́ kó tó kò tó ọ̀dà àlàkà ni eléyìí bàbá ti gbó ọ̀rọ̀ ìjọba eléyìí fi hàn ike ńgbà tí ìwọ ẹ bá wà tí ìwọ bá ń kú ìjọba tí ìwọ ọ̀fẹ́ lọ. ó ti fi hàn ike ìlòún dábẹ́ kí látàrí pé ìdíwọ̀ ti bá ti lákòókò rẹ̀ gbogbo wàtá bá lákòókò rẹ̀ bá wà. ìgbàgbé ti ọ ọ̀rọ̀ láti kí ọ̀rọ̀ láti bá bẹ́ àdá òjò kí ọ̀wọ́ òun kí lákòókò rẹ̀ ti pọ̀ ìgbàgbé. مثلا يمكن لو أنت دي أبوه من مناطق الكتري لا يكلف الله نفسا إلا وسعها ما تقول جدير ما تقول كل نحن متعلقين لا ترجع إليه الخطاب ẹni tó ti sùn ọlọ́run àti ìdójú rẹ̀ kọ́ ipò tẹ́lọ̀ tẹ́lọ̀ bá òun ti gbé lọ kò tẹ́mi lára rẹ̀ ìrẹ́ lọ sọ náà àdé ìgbé òkè àgbàdo ẹ̀ńtẹ̀rẹ̀ ẹ̀ńtẹ̀rẹ̀ ẹ̀dà ìrẹ́ta wà bẹ́ẹ̀ wọ́n ti gbé kékeré tó kò ní pẹ́sẹ̀ wọn lẹ̀ nínú wọn ni. النائم حتى يفيق أبي حتى يستيقظ الإنسان تتجوز إليك يا واقعي ẹni tó ń sọ yẹn ìgbà tó bá di àkókò ọ̀rọ̀ lọ́dọ̀ jẹ. Ìgbà tí ọwọ́ ají bí àkókò ọ̀rọ̀ ti lọ. Ìgbà tó ọwọ́ ají bí àkókò ọ̀rọ̀ ti lọ. Tọ́ba bẹ́ẹ̀ fi wà pé wọ́n ní kí mi náà lò pé ẹ̀rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí kíkà kókó nípa fi ọrùn alọ látàrí ọrùn gbàtà bá fẹ́ yí kakùnà. ṣùgbọ́n ṣe látàkì ìṣe àdébì ẹ̀rí pé ṣe wọ́n pè wọn nítorí kí gbogbo jàmá nínú sí kí ọ. gbogbo jàmá nínú sí kí ọ wọ́n pè wọn. àdébì ń bọ̀ kálẹ̀ fún ara rẹ̀ òun náà lè pè wọn àmọ́ báwo àti níbàwọ̀. ibi báyìí gbogbo jàmá yìí àǹfààní mi tuntun wà ní ẹni pé à ń pè ó nínú àǹfààní tó wà fún òtítì ni pé à ń pè ó láti pẹ́ tí ò tí ì wá tó lè bá wá. ṣùgbọ́n ní ìsìn ìrùn tí wọ́n fẹ́ pè yẹn kò sí ẹlòmíì tí wọ́n lè fẹ́ ti fi lọ́wọ́. ọ̀gbọ́n àwọn tó ti wà bẹ́ẹ̀ náà síbẹ̀síbẹ̀ wọ́n tó pè ó. torí ẹ̀ ṣé iná tí wọ́n ti fi gbogbo ẹni tó fẹ́ tí ò wá lọ́wọ́. ẹ̀ kó tó wá bẹ́ẹ̀ lórí wà àwọn ẹ̀rí báyìí. kò sẹ́yìn kájú òkun àti ọ̀sẹ̀ wọn àwọn ẹ̀ka ti wà yẹn náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àlẹ́bí ló kọ́ pé tó ti bá gbogbo rẹ̀ ti lọ látàrí ìwẹ̀ fún wa. tọ́ nítorí bá ti sọ nínú àwọn àǹfààní ńláńlá tí ń bẹ fún òun pípé òní pé ìrọ̀ pípé ìṣàríyọ́ tó ní ìṣàrá ìrẹ̀lẹ̀ àmì kájú nínú àwọn àmì tí ń tàbí ìlà ìsìlámù ẹ̀yin wá ní àwọn tí òun ní àwọn ẹgbẹ́ni lọ ẹ̀dá tí wọ́n wá bo yín lé kálukú kan bọ̀ họ ẹ̀yin tí òun á àpò yín lọ́dà torí pé ẹ̀yin tí àmì Islam pamọ́ ẹ̀sìn wọn mọ̀ pé Islam bẹ̀rù jẹ wá. nínú àǹfààní tuntun ọ̀dún kẹ́kẹ́ ní yàtọ̀ sí pé kẹ́ni tí òun ti wọ̀ wá òun náà ní ibi ẹ̀mí àti ẹ̀kọ́ni jìnnà ẹ̀mí àti ẹ̀kọ́ni jìnnà tẹ̀síṣẹ́ máa ń pè ọ́ yóò sílẹ̀ ẹ bá ti wọ adé pẹ̀lú fún wa ẹ bá bẹ̀rẹ̀ kọ́ ọmọ yóò tún gúnlẹ̀ ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní kí sọ̀rọ̀ yóò di èèyàn sọ pé kí nìkan bí dáadáa ti tu òwe sí. الشيطان يكبر فكتب لك الله اكبر الله اكبر فيبقى مصر عند الميتين في بعد وقت بعد ولي كما في كلا شيء تكبر فلان ينفعك إليه كما يقول أما nínú àwọn àǹfààní rẹ pẹpẹ ìmẹkọ ìgbésẹ̀ nípa ẹgbẹ́ ìgbésẹ̀ wà láta. wọn ní kí ni láàrú pé ọ eléyìí túmọ̀ sí pé abọ́ra ní wà lábára ní olùpẹ̀lú àtẹ́sọ̀ bá dọ́là ní ìlà wọn bá wà ní wọn bá wà lórí ìlà. Ìgbò láti dàbí ọ̀gá ọ̀gá púpọ̀. Sọ ẹ̀yin ti mọ̀ ẹbí láti níwájú ìsìlámù ẹrú ẹ̀yìn ẹrú tí wọ́n ta kúrò tí wọ́n di ẹrù lé lẹ́yà nítorí kó pa ìsìlámù bá ti ní ahadun ahad alọ́kàn tuntun ní ọ̀wọ́ ọ̀kan tuntun ní ọ̀wọ́ yóò fi jẹ́ oṣù tó kọ bá kọ bá yé sọ fún mi ká tó fọ rẹ̀. ọgọ́ta tó a ọdẹ ọgbà wà rẹ̀. kó olùkọ́ ẹrú sọ́sọ́dọ̀ náà èmi kọ́ sọ́dọ̀ náà lọ ọ̀sọ̀dọ̀ náà báyìí. báyìí ẹ̀wá wo bìláàlù dáná wọ́n ti yàtọ̀ sí bìláàlù pẹ̀lú bíláàlù tó ti fún ọ̀gẹ́ gbóòrò rẹ̀ kọ́tọ̀ áhàdùn áhà kò náà wá di kíláàsì gbogbo àgbáńlá ayé yẹ tó wọ́n gbọ́rọ̀ sílẹ̀ lọ. ìsìláàmù àwọn ọ̀gẹ́ yẹn dá. ẹ wò bá ìgbàgbọ́ sí títí ẹlẹ́jì àwọn ọ̀sẹ̀ bọ́. olóòkú lẹ́sẹ̀ tó olóòkú sọ̀rọ̀ olóòkú tó agbára bá yẹ fún ẹ̀yìn bàbá. báwo dáadáa àwọn tó máa ti bọ̀ wọ́n ti gbà ìyẹn wà lọ pé kí ló dé tó wọn gbọ́dọ̀ máa wọ tó kí ló dé tó wọn gbọ́dọ̀ náà wọn ò ti wáyé ẹdún bẹ́ẹ̀ fa ilé tí wọn gbé láwùjá ìlànà ìgbéyàwó pàtàkì lójú ayé rẹ àti lẹ́yìn ìgbéyàwó tọ́kì ìwà wáyé. Wọ́n á ní kíkí láti òkè rẹ̀. Àdájọ́ àti ọ̀. Sábà wọ́n sọ fún ti kọ́ àti màá sọ ti kọ́ lọ ìjọba ti pè wọ́n ti kọ́ ọmọ pẹ̀lú owó ìjẹun. tó sílẹ̀ yìí túmọ̀ sí pé èròjà àti lákòókò nítorí ohun tá a bá ti dá bẹ́ẹ̀ sí tó wá túmọ̀ sí pé èèyàn tí ìdíwọ́ nínú mẹ́tì yàtọ̀ tó wọn bí ogun bí ìgbà tí ṣé irú wọ́n ti àtẹ́bí lọ́wọ́ ọ̀dọ́ lórí àpò ìkìlá àkókò rẹ̀. Títí tóbi di fóònù wọ̀. Láti sọ̀rọ̀ àdúrà ní Dàbàrúnà àti Bọ̀dá ti wó kọ́ Bọ̀dá ti rà. Mẹ́ta olùrọ̀rù olùrọ̀rù wọ̀ olùrọ̀rù náà. Ọ̀pọ̀ ẹ̀rù sọ̀rọ̀ láti kí ọ̀sìn tẹ láàrin tí ń ṣe sọ̀rọ̀ tó ọlọ́run bá fún ọkàn àti sàárì ọ̀pẹ̀ náà kíkẹ́ wọn ti ṣe kó àyè sọ̀rọ̀ láti kí ọ̀pá àkókò. tó níbẹ̀ náà wọ́n kí ọ̀rọ̀ tó lè mọ kí ọ̀rọ̀ rẹ̀ kó lè mọ kí sọ̀rọ̀ tó náà lè bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀. tó ẹ bá fẹ́ sọ gbèsè ọ̀run ìgbà táwọn ìṣòro máa tó ń gbé ọ lọ tó ń fi jẹun lákòókò rẹ bàtà ti di wọn fẹẹ wọn lọ́wọ́ pé wọn tó wọn wá sí ìrìn yẹn gẹ́gẹ́ bí wọn máa ń jẹun ìwúwo lọ ẹ̀kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o èké ńgbà mi ìta láti jẹ gbèsè ọkà aládàrí ju aládàrí mi ága dàpọ̀ níwájú àwùjọ mi. rúkú òní jẹ́ rúkú ọ̀ ìbọn ìkàlẹ̀ jẹ́ kò ìkàlẹ̀ gbogbo èèyàn kàn máa kájú nǹkan tó gbégbé láti ilé ṣe kíkí jauh, kíkí ilé ṣe kíkí jáwé náà àtúnlá tó o bá ti sọ di rẹ̀ jáde ara rẹ lọ́ra lọ́rọ̀ tó bá ti ṣe níwájú àròkù ara rẹ ló ṣe bọ̀ tó dájú bí tó bá jadi. lọ́la àṣeyàn tí wọ́n bá ẹ̀yin náà tó ti fún wá dà òkú ní iná ọ̀dà tó kò ní bẹ́ẹ̀ lọ́bẹ̀. àbí ta ló bẹ́ẹ̀ lọ́bẹ̀? kí ló dé táwọn abẹ́ gba ọ̀dà pẹ̀lú tó ọ̀dà? abẹ́ gba àwọn tẹ́ẹ̀rí pẹ̀lú tẹ́kú. abẹ́ gba àwọn tí ń kí ọ̀dọ̀ ló pẹ̀lú ọ̀dà àwọn tí ló ti ọlọ́pàá rẹ̀ tó wó oúnjẹ lọ. Láti kí ọ̀nà owó oúnjẹ rẹ̀. Láti ọmọ ọmọ ẹ̀kọ́rọ̀ owó. Sábà dá sẹ́lámù àríkùn oúnjẹ. Ẹni tí ìfẹ́ ìfẹ́ ọ̀dọ̀ owó ni. Wọ́n bá jáde wọ́n bá jáde sẹ́lámù àríkùn yẹn. Bọ́ọ̀lù oúnjẹ rẹ̀. Ṣé ìgbọ́lá sọ̀rọ̀ sáyẹ̀nsì? ìlànà wọ́n ti wọ́n ti pèsè ìwọ bá wọ́n fi lẹ̀ títí tí ó fi sọ̀rọ̀ àti máa تستوي في صلاة المغرب تستوي في صلاة العشاء طبعا صلاة العشاء ما ما فيها وصلوات ما ظهر عصر مغرب عشاء فكع يقول لي طب ستين ركعة صلاة الظهر أو صلاة الظهر عليه الإمام نار tó fẹ́ kí o bẹ́ẹ̀ lọ bá ń sọ ṣé ń kà ó lórí ìjọ ó lọ àtúnyẹ ìyá ìyá máa fi ẹgbẹ́ pàtó ìlú kẹ́ fún ọkọ ọdún mọ́tílá. ẹni tí ó wá sí wọ́n ṣe àmì ẹ̀dùnkún ṣe owó mẹ́ẹ̀ẹ́dógún tó lè wá ká ìmú pọ̀. Bọ́lá mi fẹ́ kó lẹ̀ nìkan gba ẹ̀jẹ̀ lápọ̀n. Ọba ti tẹ̀lé pé mo ti jà ọ̀sán wà. Ṣé wàá di mú àwọn káàdì rẹ̀ ti lọ ilẹ̀ tí kò sí ọ̀nà àbáyọ̀ kan tó kọ́ sí. Ìgbòmìnira wọ́n. Ẹ̀jẹ̀ tí ó fi àwọn bàbá ti mọ́lẹ̀ ní láti òkúrò wọ́n ti lọ sùdíù sẹ́yìn àwọn àgbà àti àbáwọ̀ yẹn wọ́n bá kúkú jẹ. Sùdúdù ká òní ìwọ́jọ́kù ká òní ìwọ́jọ́kù láàyè tó ti kejì lé ní. Àwọn ọmọ ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ bá ti sọ̀rọ̀ àwọn àti ìdí ọ̀dà. Ilé ìjà wà ní àwọn ìgbà ti bẹ́ẹ̀ àti ìpàṣẹ láyé àbáwọn òwe ìdọ̀lẹ́ mọ̀tọ́ lé. Àlẹ́ nínú àwọn àbúrò àti yẹn.

جابر رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم هو في أو في صلاة المغرب العشاء بيت ولو تلك àti ọ̀rẹ́. ẹ̀yin rẹ̀ wọ́n mú ẹgbà wá wá o. ẹgbà wá ìlọ́rọ̀ kọ́nà wọn yọ sọ àti bàbá rẹ̀. ọkì mọ́tì àti ìjà ní mùsẹ̀lífà ní ìkọ́ mẹ́tìrì wọn àhídà pẹ̀lú ọmọ ẹ̀yọ̀kan. àbùdá òdù lọ́wọ́ ányá wọ́n ní pẹ̀lú ọmọ kan fún nǹkan ìyẹn ní pé ìkọ́ ọmọ méjì náà fi sọ wọ́n ní wọ́n lẹ́nu yẹn náà ní bí wọ́n sí ní ọ̀la fún òdìgbò ó kà ní orílẹ̀ ilé ní àwọn ìgbà ọ̀rọ̀ méjì èsì òmùmáwá nípa báwọn láti pèsè ní mọ̀tẹ́lì tẹ̀. sẹ́lẹ̀ láti wá kúrò ní àràfà níjọ́ àràfà wọ́n forí lé mọ̀tẹ́lì tẹ̀. sẹ́lẹ̀ mọ̀tẹ́lì tẹ̀ níbi tí wọ́n ṣàrò 等 <laughs> 一 mẹ́tọ́ pọ̀lọpọ̀ láti dé lórí bí wọ́n ti mú tẹ́lẹ̀ bá lọ́wọ́ sílẹ̀. Láti kí lọ́wọ́ bá ti ṣe ẹwọ́ kọ́ ọmọ ajá nílẹ̀ o ẹwọ́ kọ́ àbá. Ṣébẹ́ ti náà lẹ́ lọ sí ìjọba ìlú ọtí ní àjù lẹ́kùn àdúgbò tó jẹ́ ìdíje tàbí ìdíje ayélujára ìlú kẹ́ẹ̀sì tọ̀lọ̀. Ẹ ti mà wípé owó ti ń kájú tó ọ̀dẹ́ ń tó ọ̀dọ́ wọ́n wà sílẹ̀ wọ́n ti gbàgbé náà lọ o lálẹ́ yẹn náà ní àwọn ọ̀pọ̀lọpọ̀ làwọn lákọọ́lẹ̀ ìgbẹ́ ìwọ ìsọ̀ láti júmọ́ alẹ́ ìjọ júmọ́ láti jọ àkàmì lórí ti bá wọn lọ sọ tẹ́lá nígbà tí bá lọ́ọ́ ti sọ kí ètò ọ̀nà àgbà tó bá lè ká ọ̀nà torí ẹ̀ mùsẹ́ńtà yẹn ìrẹ̀ láti fi magreth àti ẹ̀ṣẹ̀. wọ́n ní àdéhùn ọ̀rọ̀ àríwá ìṣẹ̀lẹ̀ nínú àdéhùn jáde alákọ̀ọ́ èyí máa ń mú sí ń bá wa wọ́n lára bí kí mọ́tò àti ìṣáà wọ́n pè ọ́ wọ́n tó kí mọ́tò. استقامة وتطلب وله في صلاة العشاء إقامة الأوامر إلى حديث جابر بن عبد الله ọ̀rọ̀ lásán lọ́sẹ̀ fún mi nínú ọ̀pọ̀. Sẹ́nu pé ohun tí ìlọrin náà gbà wáyé dábìlì láti gbà wá. Ẹ̀gbà ọ̀rọ̀ tó wájú ọ̀rọ̀ ẹlẹ́dàá ló lẹ̀. Alákòókò sọ ikú ọ̀pẹ̀ nǹkan, wọ́n ti kọ́rọ̀ fún ọ̀pọ̀ kan, ìkọ́rọ̀ mélòó nù. Ìpinnu mọ̀ ló ti sọ pé ìkọ́rọ̀ ni wọ́n ti fún ọ̀pọ̀ kan. Ẹ̀kọ́rọ̀ rẹ̀ ti wọ́n lónìí ìjà àbẹ̀rẹ̀ kan àbẹ̀lá àbọ̀ dínkù tí wọ́n ti dínkù ìwọ́n ti dín ìwọ́n ọ̀dọ́ kọ́ ọ́n pè ọ́ ó ti ti bọ́ sẹlẹ̀ bí àbẹ̀rẹ̀ tètè ìdíje yẹn ti pọ̀ ẹ̀rọ yẹn tó tẹ̀lé àná lè tó bá àti tó lò ọ̀dọ́ bí hundred thousand làwọn tó tẹ̀lé lọ sí àyè láyé kò sí àgbò kọ́ọ̀tù ìdíkà. lójú ti kọ́jọ́ pé جابر بن عبد الله أعد كانت من أمين كانت وتتكلم جابر بن عبد الله وقفت له وفي جوات الحرم من القرآن ابن عمر يدور الصوت ولكن قام المرسي وقفت كان قوات وقوات وقوات وقوات الجمع يمكن أن Abdullahi ibn Umar fún ìdẹ́bi yé wa ní ìlú pé ìkọ́mọ látàwọn àti jábí wa dàbí fún ibi wọn kẹ. Àwọn arí àfikún jábí gẹ́gẹ́ bí ìyá rẹ̀ tẹ̀sẹ̀ pa. Àlékún tó wá látọ̀dọ̀ olódodo. A ti mọ̀ nínú àyè ìyá rẹ̀ tẹ̀sẹ̀ pa sí màkúrò yá. Àlékún tó wá látọ̀dọ̀ olódodo èèyàn àgbà أنا كنت أبقى ولي يقول أبي سفيان حديث جابر ابن عبد الله تقولي سبب في حديث جابر السيستم حديث في حديث ابن عمر ما تفهم مثل عدم الذكر ليس ذكرا للعدم أي أتفرق منه حديث ابن عمر túmọ̀ sí pọ́ńpọ́ nù rẹ̀ tó wò ní pè òbí wọn. ó sọ pé ìkọ́nà ní tiwájú kò sì sọ pé wọ́n pè wọn. àìwá sọ pé wọ́n pè wọn kò túmọ̀ sí pọ́ńpọ́ pé wọ́n ò ní pè wọn. òbí ẹni kẹ́kọ̀ọ́ lọ́wọ́ náà ní ti sọ̀rọ̀ náà nígbà tẹ́tí mú tẹ̀lé bá. lọ́ba ti kọ́ ọ láti nígbà kan pè wọn lọ́ba pàtí kọ́ ọ ṣùgbọ́n ìgbà wọ ilé ó wà lórí ẹnu parí. Jáde nǹkan bẹ̀. Ó ní gbogbo orúkọ kan méjèèjì tí ó pa ara rẹ̀ lẹ́nu. Màgbé àtẹ̀lẹ́sà níbo ni ọ̀sẹ̀yìn. Ó ní orúkọ kan nínú méjèèjì. Wọ́n pè orúkọ kọ̀ọ̀kan wọ́n sì ti kọ́ ọ̀nà kọ̀ọ̀kan. Wọ́n pè orúkọ kọ̀ọ̀kan wọ́n ti kọ́ ọ̀nà kọ̀ọ̀kan ajẹ́kí ìdógún wa nínú ìwáyà rẹ̀ lọ́dọ̀ bùhárí láti tìjúwájú ìtúwájú ìwáyà rẹ̀ lọ́dọ̀ mùsùlùmí torí pé ìyáàdó ti ti pọ̀tún ti kún àlékún ti ti kún àlékún tó kún ní kékeré ìjà ìdára wọn pè é fún náà gẹ́gẹ́ bí a ti ti pè é fún bàbá àwọn àti ti ìpamọ́ kọ̀ọ̀kan èlé òwúrọ̀ lágbára lẹ́yìn ìjọba ti fi máa ń gbé ìgbàta tó lọ láti fọ́nà ìjọba bẹ́ẹ̀ tó kí ìjà ìlà á tó gbé lọ láti fi fọ́nà. eléyìí ẹni bá ti fèsì fún àdéhùn ìrọ̀rùn lẹ́nu láti fèsì fún ìwáyà jáde tó àlọ́dọ̀ ọ̀húnṣe títí tí ó fi jẹ́ pé ìwáyà jáde tó àlọ́dọ̀ bùkárí láti lékè ní láti máa ti wọ̀ lẹ́yìn ìjọba ti òye wa ọ̀pàdàkì síwájú kó tó lákòókò lílo tó tó bá lákòókò lílo ẹni jẹ ẹsẹsíra yín kẹ wọn pé mo rò pé mo ti jẹ kọjẹ ní ẹni mo jẹ níbi ò tó kọ ìkọjẹ náà wà lọ bá gẹ́gẹ́ bí àpèjúwe gbàdẹjẹ àràfà níjọ àràfà ọkẹ ẹbí náà kẹ kí ọ̀nà ìmáàmù ṣe kókùbà màtí ìmáàmù ṣe kókùbà wọn àti ọ ẹbí sọlá tó gbọ́ pàtàkì ẹbí sọlá tó máa pàtàkì. ọwọ́ ìṣẹ̀lẹ̀ ìgbé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló fi dúró kúrò láti lè tó ọpọlọ rẹ ló sọ lágbó ọpọlọ rẹ tó lọ sí ìsọ̀ lágbó lẹ́yìn lẹ́yìn nínú àtúnṣe kó gbà lẹ́yìn rẹ̀ lọ́gbó lókè tí wàá tó lókè mẹ́rin tí wàá tó lókè tó jọjọ bì wọ́n ìjọba ìjọba lọ́la ìjọba fún ìta fún méjì àtọ̀kọ̀bà tí wọ́n ta kí ọjọ́ ọ̀sẹ̀ mú. kí ló dé ààrẹ kàkà tó tó kéwì nínú tí àwọn onírò pé ìbá ti ń pọ̀. àwọn kọ́ máa yẹ ẹ̀rù máa lágbára lọ́lọ́pọ̀ yẹ á lẹ́yìn òní ọ̀rẹ́ lẹ́gbàá ti tó máa náà wàá lọ́ọ́ bàtẹ̀lẹ̀ ní sẹ́yìn sọ iye méjì tí mà àdúrásù irun tẹ́ǹtì yọ̀rọ̀ àti ìfẹ́ bá fẹ́ kí òun tẹ́lẹ̀ bá fi aláǹfà ẹ̀yẹ lò ní kò kí òun. Bá àwọn bàbá yẹn ó bẹ̀rù ni wọn láì mọ̀ kó wọ́n ga lóṣù ó bẹ̀rù. Ìṣẹ̀lẹ̀ ìgbìmọ̀ tó gbé ìyẹn máa wá mọ̀ ó lè bàa sí lọ́ọ̀ bọ́lọ̀ bá ti fi fẹ́ ọ̀rọ̀ ti balẹ̀ ìmọ̀ ẹ̀sìn mà kódà láti ìṣẹ́ ìpadà wà nínú òṣèlú nítorí tí wọ́n pè ọ̀tá láti kọ́nà méjì ọmọ tó wá máa rí i jáde lọ́dọ̀ tó tilẹ̀ débi pé ẹ̀fọ́ ti ọ̀tá níta pé ṣùkú ọba ní ọkọ̀ tó ń sì pẹ̀lú ọdún pè ọ̀ yẹn tó bá ti sára lọ́dọ̀ ọ̀gbọ́ wọ́n gbọ́ wọ́n gbọ́ àti pé ọmọ báwo ti máa ti ọmọ rẹ̀ ti kọ́ báwo ti sọ̀rọ̀ àlọ́lá báwo ti jáde lọ́dọ̀ ọ̀gbọ́ wọ́n gbọ́ wọ́n gbọ́ അതായത് കണ്ടില്ലേ അള്ളാഹ് അള്ളാഹ് അള്ളാഹ് കൊച്ചു മനുഷ്യർക്ക് ഇഷ്ടം ഇമാം അള്ളാഹ് വാർത്ത സർവോ അപ്പോവാവ് പറ്റിക്ക് മന്ത്രിയെ അമ്മാവോ കൂട്ടിയൊക്കെ ആളോ fún alábòye tó pé mẹ́wàá wọn ràn án lọ́wọ́ lórí àtìmáàtì táwọn ìjọ òhàbò lọ́kùnrin àti ẹgbẹ́ ńlá ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ Thank you.